والوارد والمتبادل إلى الأعداد عنا أزواجه جائعات وأولاده جائعون إذا خرج الإنسان والذي كان يريد أن يأكل الطعام ليس عنده ما يأكله ليس عنده ما يتم به عياله وأبنائه ونسبه إذا إذا خرج إذا, إذا خرج الإنسان جائعا وقال إنه يحتاج إلى ما يأكله إذا أعطيتموه شيئا لابد من أن يذهب بهذا الشيء الذي أعطيتموه إلى البيت ليزعم به عياله وأبنائه فإذا الإنسان الذي تصدق والإنسان الذي أخذ الصدقة الصدقة الذي تصدق بالصدقة هذه الصدقة ليست لها ليست له فقط والذي أخذ الصدقات ليست له فقط بل هذه الصدقة تجري إلى عياله ونسبه من أبنائه وأقاربه إخوة الإيمان لأجل هذا ينبغي المسلم أن يكون متصدقا فاعتبروا ما قاله إخوة يوسف عليهم الصلاة والسلام عند اللقاء مع يوسف قالوا يا أيها الصديق تصدق علينا إن الله يحب المتصدقين شفتم إن الله يحب المتصدقين الحب من الله سبحانه وتعالى الحب يصدر من الله سبحانه وتعالى إلى من؟ إلى المتصدق فالرسول صلى الله عليه وسلم قال المتصدق الذي يتصدق كثيرا إذا كان مخلصا لله سبحانه وتعالى حتى أخفى ما تصدقت بيمينه ila yasarihi fa mislu hadha al-insani inda Allah yakunu mahbuban nas'alu Allah subhanahu wa ta'ala an yuwaffiqana lima fihi mardatuhu wa an yaj'alana mimman yastami'una al-qawla fayattabi'una ahsana فإنه قادر على ذلك وبالإجابة جدير وهو عليه يسير ولا حول لنا ولا قوة adúpẹ́ fún Allah Allah tí ó ṣe wá ní mùsùlùmí jama wàláì oore èèyàn pé téèyàn bá jẹ́ mùsùlùmí ti pé síyàn lára téèyàn bá jẹ́ mùsùlùmí torí ẹ̀ pé àyàfi káyà wọ́nà bá a ṣe ní jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ á ìyẹn ló wá burú jù kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa ronú pé ọ̀run ló kúkú irọ́ o. mùsùlùmí ni ọ̀là kódà yóò gbé dàrúkì àmọ́ ẹni tá a bá padà rí tó bá là a wá rí pé ah, eléyìí kírù eléyìí gbàwẹ̀ eléyìí ṣe kiri kankan ọlọ́run wọ́n padà fi hàn wá wípé ìdí tóun fi ṣe báyìí fún un bóyá ó ṣe kankan báyìí fọlọ́run ọlọ́run wá padà ṣe báyìí fún un ṣùgbọ́n kó tó di fọlọ́run wọ́n padà wá sọ sí inú kẹ́ ọlọ́run kọ́kọ́ sọ di mùsùlùmí náà kò sí ike kò sí nǹkan kan pé ah, kèfèrí náà ni náà ni wọ́n o o o rí o o lè o tó bá fi jẹ́ pé yóò lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ ẹni ìkẹ́ níjọ́ pé dàrúkì àmọ́ lọ́jọ́ tó ní àwọn èèyàn ọmọ burú kọ́ lọ́wọ́ torí tó burú jọ náà tí ọlọ́wọ́ bá ti sọ pé mo kẹ́ ẹni ìtawà pé ọ ẹni tọ́lọ̀ ń kẹ́ yìí kò kírun rí kọ gbàwẹ̀ rí lọ kò ọlọ́wọ́ kọ̀kọ́ táàgì ẹ̀ ní níjọ́ gbẹ̀dà kìyàmọ̀ àwọn tí wọ́n bá ṣiṣẹ́ tí iṣẹ́ bí wọ́n wá pọ̀jù iṣẹ́ rẹ̀ wọn lọ ṣùgbọ́n tẹ́ jẹ́ mùsùlùmí tí wọ́n wá padà lẹ́tọ̀ọ́ sí pé à ah, kò dẹ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ ọ̀dà sáré lọ náà kọ́ padà wá. níjọ́ tí àwọn yẹn bá wà nù ná subhanahu wa ta'ala bírú àwọn wo bírú àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe wútúbà lọ́wọ́ wọ́n tọ̀ náà wò kó tó padà wà lìjẹ́ náà àbí tí wọ́n bá túbá tí wọ́n bá ti ṣe wútúbà jimá lọ báyìí ìsìláàmù ní kéèyàn ò dúró bí ìgbà tí ẹyẹ bà lé lórí téèyàn fẹ́ fò kọ́dà táfọ́jú bá fẹ́ já kòtò a gbọ́dọ̀ sọ pé kòtò bẹ́ẹ̀ so èyí kíyàn èyí báyàn sọ̀rọ̀ kọ́dà <laughs> subhanallah kódà wọlé tá a bá wọlé lásìkò tẹ́ ń ṣe kútùbà lọ́wọ́ káwọ́ra ṣe lẹ́fìlà aráka méjì kàfífà tẹ́yìnì tí wọ́n bá lè yẹn ti lẹ́fìlà kàfífà ìtumọ̀ ni pé yóò ké fatia nìkan kò ní ké súrà lé so èèyàn kan gbọ́dọ̀ wọ́n mọ́sálásí kó sì jókòó tahiyatul masjid ọ̀ràn yẹn ni sunna tó tó lọ súnmọ́ ọ̀ràn yẹn yẹ́yẹ́yẹ́yẹ́ tó wọ́ sọ ọ̀ràn yẹn ni àwọn nọ́fìlà kan bẹ tó yẹ pé ànábìyẹ fi ilẹ̀ sallallahu alaihi wasallam gbogbo nẹ́fìlà yòókù tánẹ́bí bá wà lórí ìrìn àjò ànẹ́bí máa fi ilẹ̀ sọ àyèmọ̀ kan ló lè jẹ́ ìyàmọ̀ yẹn nẹ́fìlà tó bá wà lórí ìrìn àjò ṣùgbọ́n nẹ́fìlà pé àwọ̀ mọ́sálásí ànẹ́bí èfi ilẹ̀ tahiyatul masjid là ń pè nẹ́fìlà ṣáfì àti wítìrì lẹ́yìn ṣáì ànẹ́bí èfi ilẹ̀ bẹ́ẹ̀ ni nẹ́fìlà rákà méjì tá a máa ń yàn kó tó di pákìrún àṣùbà rákà àtà àlìfẹ́jẹ̀ mọ́kàdé rọ̀ṣúlù yẹ turukù hàn kátà lọ́ọ̀ká náà fi sọ́fà ṣùgbọ́n gbọ́dọ̀ nẹ́fìlà yòókù náà ànábì èèyàn ìrún tọ́jọ́ ọ̀rọ̀ èèyàn gan mẹ́rin ọlọ́run lè káàkiri méjì so kò nídìí nẹ́fìlà so wọ́n tó bá jọ́ gbé nàkì àmọ̀ yẹn àwọn kèfèrí ọ̀wà àmọ́ sọ fáwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú náà pé àwọn tí ẹ gbọ́ pé yẹ kó rí tàwọn burú àwọn lẹ́tọ̀ọ́ sí kó rí tàwọn burú lóòótọ́ ṣé ẹni torí pé tó wá jẹ́ ọ̀gbìn náà kìámọ̀ ẹni tó rí rẹ̀ bá já sórí ire yóò clear sí pé ah, a alẹ́tọ̀ọ́ sórí ire ẹni tó rí rẹ̀ bá burú gan kò ní lè jiyàn yóò pé ẹ eh, ẹ wo ọlọ́run ṣàbòsí torí pé ọlọ́run kílíà rẹ̀ pé torí ẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ kìámọ̀ ọlọ́run ò ní bẹ́ẹ̀ nìkan kankan tíra rẹ̀ kò sì ní sọ pé ọyá ẹgbà alágbàkà fún yín tọ́lọ́wọ́ bá sọ fún wa ní wípé tó bá ti níjọ́ kúlẹ̀ ọlọ́run ní ọmọ fi àti fi tíra iṣẹ́ rẹ̀ rẹ́kọ́ọ̀dù rẹ̀ àti fi súnmọ́ nùkúrújù làwọn yóò mọ kìyàmọ̀ tí kìtàbà yàlkọ́ ọmọ ṣúra àwa àbá fàyọ́njọ́ gbéra kìyàmọ̀ àwa sọ fún pé ìkra kìtàbà kan ìwọ náà fọwọ́ ara rẹ katira rẹ ìgbọ́ládàwọ̀ òsìndọ́ náà tó bá ti kú báyìí ló ti dọ́lá bá wa ìkra kìtàbà kan kó mọ̀ bá dàbẹ̀ pé ọ̀ ọ̀ ẹ̀yìn tí lọ́ọ̀yà kà ní lọ́ọ̀yà lọ́kàkàkúkà ìsìlẹ̀ sọ̀rọ̀ nínú ọ̀ọ́kà fúnra rẹ ni bẹ́ẹ̀ bá jáfọ́jú tọ́ba ti kú báyìí ọlọ́run ti dá ìrírí rẹ̀ padà bẹ́ẹ̀ ya ti adití tọ́ba ti kú báyìí ọlọ́wọ́ ti dá ìdánwò rẹ padà kò sí kankan ìkìlá kìtàbà ọ̀yà fúnra ara rẹ̀ kàǹtì ń bẹ nínú dọ́kúmẹ́ǹtì rẹ̀ fáyé ọlọ́wọ́ àní kàfáàdì nẹ́fúsì ká aláìkàlẹ̀ yọ̀ọ́ máa sí ibà ọlọ́wọ́ àní ìwọ náà wò sẹ́mu pé náà máa sọ pé wá ṣe báyìí àwọn adájọ́ ayé ọ̀jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi ọ̀jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi ẹlòmíràn òun ọ̀jẹ̀bi pẹ̀lú àlàyé yóò gédégbé débi wípé àwọn kèfèrí ọmọ sọ́njọ́ gbẹdà kí á mọ̀ pé mẹ́lì hadal kitab irú tíra irú rẹ́kọ̀dù wo leléyìí láyò bá nínú sọ̀gíra táwọn alákàbíra ẹ̀ṣẹ̀ kékeré tí o ti ẹ̀yẹ kó rìkọ́dù lẹ́wọ́ tó rìkọ́dù ẹ̀ lẹ̀ ṣé ń tọ́ wá rìkọ́dù ẹ̀ṣẹ̀ kékeré ni ò ní rìkọ́dù ẹ̀ṣẹ̀ ńlá ǹjẹ́ tí bàbá rẹ pè ọ́ tọkàn tó mú tó rí nọ́mbà bàbá rẹ lópe dájú ó tún owó nu wàhálà wọn bàbá ò sì mú nǹkan wá ìjọ ọmọ yìí bó ṣe rí rẹ dájú owó nu o àwọn kẹfìrí wa ni mali hadal kitab irú tíra wo irú rẹ́kọ̀dù wo lélẹ́yìí láyò gádìrú sọ̀gíra tán wàlá kàbíra ẹsẹ̀ kéékèèké ọkọ̀ kò kò wù wá kí ẹni tó fẹ́ soríire kan soríire kódà àsọjáde lẹ́nu ṣùgbọ́n àrònú ó sì gbé jáde tó wá clear ìkìlá kìtàbà ọ̀yà kàtìrà rẹ fúnra rẹ kàfá bí nafsikali yóò máa lẹ́ka hasiba ìwọ náà ya wá sọ̀rọ̀ ara rẹ ọjọ́ náà ọwọ́ sọ̀rọ̀ ẹsẹ̀ ọ sọ̀rọ̀ etí ọ sọ̀rọ̀ imú ọ sọ̀rọ̀ ara ọ sọ̀rọ̀ abẹ́ ọ sọ̀rọ̀ awọ ọ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọ sọ̀rọ̀ ẹnu nìkan ni ò ní sọ̀rọ̀ ìtẹnubáwá fẹ́ sọ̀rọ̀ ẹ̀tọ́ lẹ́nu ọ̀rọ̀ aṣọ yìí pé mẹ́lẹ̀kùn kí ló dé tẹ́ ń jẹ́rìí against ìwà ìwọ ọwọ́ mi kí ló ní against mi ìwọ ẹsẹ̀ mi kí ló ní tó ń jẹ́rìí against mi ìwọ abẹ́ mi kí ló ní tó ń jẹ́rìí against mi sọ́ọ̀bà pé tọ́ba ṣe ní oṣù ọlọ́ọ̀ni yóò ní mọ̀ mọ́ àǹtọ́kọ̀dà láwù lẹ́bi àǹtọ́kàkúlẹ̀ṣọ̀ yìí ọlọ́run ọba tí máa ní kí gbogbo nǹkan máa sọ̀rọ̀ ló ní ká máa sọ̀rọ̀ yọtẹ lọ wọn lẹ tẹ màmá sọ pé kí ni ó ṣe fún wa báwa la wà bẹ́ẹ̀ ẹdínkù ọwọ́ sọ̀rọ̀ pé njọ́ náà ìwọ fi òun náà fi wọ́n iṣẹ́ owó fún ọ ní kankan ọ̀ya ẹ bá lọ kó fáwọn aláìní tó kó tó kó nù lé fúnra rẹ ọwọ́ sọ̀rọ̀ pé òun ló fi kó ojú òní òun ló fi ríbi tó kó pamọ́ sí jẹ̀mọ́ wọ́n ní àwọn kẹfìrí ọ̀hún àmọ́ sọ́njọ́lẹ̀ fáwọn mùsùlùmí tí wọ́n bá tún wọná àwọn ah, ọlọ́mọdé orí bẹ́ẹ̀ fáwa pé àwọn tiẹ̀ gbọ́ pé torí àwọn bá burú lónìí àwọn ẹ̀ ta ìtù sí ebẹ́ yìí tẹ̀sí ń kírun ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa lọ yídì ebe ń gbàwẹ̀ ebe ẹ̀ lọ mọ́kà kankan njọ́ náà ìbànújẹ́ wà bá àwọn mùsùlùmí nínú iná pẹ̀lú àwọn kìnnì ọlọ́wọ́ wa sọ pé àkìríjù mílẹ̀ náà rí yóò ẹ lọ bá mú kú òun náà lónìí mọ́ńká náà fi kọ́lù bíi mi fọ́ọ̀lù hábàtìmílá ìlàlá ẹni tó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan ni ọkàn fi ẹsẹ tù sí náà kò ṣẹbọ kò sóògùn kò gbé agbára tó jẹ́ pé mi Ọlọ́run mo ní fún nǹkan mi rí tó bá jẹ́ pé abẹ́yà àwọn ẹ̀ṣẹ̀ kan lọ́kànṣẹ̀ tí ọba ti ní ṣíríkù àwọn ṣíríkì yáàtì bí kéèyàn máa gbẹ́kẹ̀lé nǹkan kan yàtọ̀ sọ́lọ́hùn bí kéèyàn máa sògùn bí kéèyàn máa sígbẹ́rẹ́ bí kéèyàn máa lògbàdì bí kéèyàn máa lòpara lọ ṣọ́ọ̀bù bí kéèyàn lọ máa rí nǹkan mọ́lẹ̀ Eh, kíní kan èmi eh, kíní kan bá se kíní kan ní kíní kan máa bá ara jà kọ́ lọ rí kẹ́mẹ́nu ṣọ́ọ̀bù kọ́ ọmọ gbà pé ọba tó lé ní kàdébí Ibrahim ò pèpè sí mẹ́ka láì rí nǹkan pọ̀ tó ọba láàyè àwọn tó bá jẹ́ pé ni wọ́n bọ mo èé sóògùn mo èé gbé tutù para wọn kì í gbọ́kànlé pé kílẹ̀ kan wọn níyà kan tí ń lọlé rẹ̀ wọn ní bàbá kankan wọn lẹ́rì kan tí ń lọ forí kalẹ̀ fún ọlọ́wà ni tó ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ ẹ kó wọn kú òun náà lónìí ẹ sí àwọn àwọn náà ń pe àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn ọlá kàǹtì fi tẹ́lẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ kó tó sùn ó ó ní àkàbá ọlágàdàgodo ọlákọ̀sẹ́ yóò máa fèpè bánú ìwo àwọn tó bá rí báwọn ẹsẹ̀ wọn kù sínú iná ṣùgbọ́n àwọn tó bá jẹ́ wípé àwọn ò rí báwọn ẹsẹ̀ ni ẹ kàṣẹ̀ mí ọlọ́run ni ẹ kó wọn kó tí ẹ bá wọn kó wọ́n wà á lọ wẹ̀ wọ́n pẹ̀lú omi àlùbáríkà tí wọ́n bá wá wẹ̀ wọ́n tán e, e, ìjẹ́kẹ̀fẹ̀rí yóò wá sẹ́kù síwájú orí wọn báyìí tala láròyé yẹ ah. ìjẹ́kẹ̀fẹ̀rí yóò wá sẹ́kù síbi iwájú orí wọn báyìí àkọ́wà wà ń bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ti ní kí wọ́n máa bọ̀ wọ́n wà kún ọ sínú àlùjẹ́ náà ṣùgbọ́n àdá wọn mọ̀ pé ee àwọn ará abíyẹ̀ o ní nọ́mbà wájú àpá àṣẹ́kùbọ̀ pé ẹ ti wọná rí adénàbọ̀ nìyí yóò wá wà lára wọn tí wọ́n bá ti wá wà lálẹ́ ìjẹ́nà padà wọ́n ti máa gbádùn o ọlọ́run ti fún wọn ní àwọn lálẹ́ ìjẹ́nà wọ́n máa jẹ tí wọ́n fẹ́ wọ́n máa mu tí wọ́n fẹ́ wọ́n ní jìyà mọ́ ṣùgbọ́n àpá yẹn wà ń bẹ̀ pé eléyìí ti dénàbọ̀ rí á wà dá wọn mọ̀ ìṣó ìyẹn ní ọ̀hún àmọ́ bà wọn nújẹ́ díẹ̀díẹ̀ torí pọ́lọ́run wa lòun ọ̀fẹ́ kẹ́yìn kan banújẹ́ lálẹ́ ìjẹ́nà ọlọ́run ni kí ilẹ̀ tún fẹ́ níbèrè tí èé ṣe pé àmọ́ fẹ́ wádìí ìbéèrè tá a fẹ́ fi fẹsẹ̀ ìbéèrè ṣe jẹ́rìí lẹ̀ fún bíi kí bàbá sọ fọ́mọ rẹ̀ pé nígbà wọn bọ́ sọ tó ń ṣe kankan tó ń ṣe kankan náà kọ́ ìní ìsìn èmi àti ẹwà nu ẹgbẹ́ kọ́ sàmù pé béèrè yẹn ò ní di pé bàbá ọmọ ló ń béèrè gbogbo béèrè tọ́lọ́n bá béèrè ọlọ́run á máa béèrè béèrè nígbà míì tàbí ìhàn láti fi yẹ̀yẹ́ ẹni tá a béèrè ọ̀rọ̀ lọ́rẹ̀ tí a bá tìyàn mọ́lé ní ìsìn tí ẹ̀ wá lọ yọjú sí pé ó ń dà á jẹ́ rí wá rí ẹ̀ lágbájá yẹ́sà yẹ́sà yẹ́sà ni mo máa sọ fún ọ pé kéèyàn máa ṣe tọ́ọ̀gì ọ̀dà àbí mi sọ fún ọ sàpé ẹtí bèrè kìí ṣe pé kò mọ̀ ọ fẹ́ fi ọ fẹ́ fẹsẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ fún ẹni yẹn àti gbogbo ayé pé kò tán o àtàwọn tó wọ́n máa wò pé ṣé tọ́ ni pé àtọ̀ kò gba títọ́ ni yóò wá mú wá bí ìbéèrè láti fi establish facts gbàdí ẹ̀ yóò mú béèrè wá láti fi yẹ̀yẹ́ yẹ̀ ọlọ́run á pé kí ni wọ́n tún fẹ́ padà ọlọ́run ọba ṣàánú wa ni ó ti ṣe dáadáa fún ọpa pé ó ti kó àwọn kóònù náà padà fún àwọn sálìjẹ́ náà ṣùgbọ́n àmì tí bẹ́ wájú àwọn yìí ń jẹ́ ká yọ mọ̀ wípé ọmọ iná làwọn rí adénẹ́bọ̀ làwọn rí ọlọ́run àìsàn ni ọ̀dà kó wá lọ gbé omi fún òfin fọ̀ wọ́n kọ́ a ní sápà lára wọn mọ́ gbogbo ọ̀wà rí bákan náà àwa ní dọ́mọ námà tó ti wọná rí wọ́n wá ní tọ́wájú <clears throat> ọ̀gbìn àkìlá ọmọ tọ́lọ́ bá wa dájọ́ káwọn ọmọ náà kó sórí ibú káwọn sórí wọn àwọn ọmọ náà wà sọ pé nítorí pé kó lè jẹ́ wípé ẹni tá a bá kẹ́ kó lè mọ̀ pé àánú ọlọ́run lè ń bá la ti kẹ́ o ẹni tá a bá jẹ́ ìyà kó lè mọ̀ pé wà láyà àṣàbòsí rẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí àlàfi fi jẹ́ ẹni ó wí tó bá fẹ́ wì wọ́n wà níwọ̀ ọlọ́run ọlọ́run ọba àwọn ọmọ náà wọ́n wà níwọ̀ ọlọ́run ọba kàn dá àwọn padà sáyé dáwọ padà sáyé mọwàá dáwọn ó lo ọdún mẹdáwọn ó lo oṣù ọ̀ọ̀ ó ti pọ̀ ju ọlọ́run mẹdáwọn ó lo ọ̀sẹ̀ gan kàn dáwọn ó lọ lọ́jọ́ kan ọlọ́run àti ìjọ kan kílẹ̀ wà dánwò wò ní ọlọ́run àwọn ọ̀nà ọ̀sẹ̀ dáadáa ni ọlọ́run irú dáadáa wo lẹ́ẹ̀ lọ wò ní àlọ́ ṣe sàárà àlọ́ ṣe kí ni jẹ́mọ́ sàárà àlọ́ ní nǹkan àwọn jẹ́ àwọn afẹ́ ẹ̀sìn ni àwọn tó ẹ̀sìn ọlọ́run bá sọ àyà kẹ́lẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ yìí pé kúndùn rọ̀bá nìyí nà ẹni tí ọ̀bà wọn náà bí ó ti tẹ̀lé àyà wọn a ní ọ̀gbìn àti àmọ̀ yóò ní kí ló dé sẹ́bí wọn ọlọ́ni kúndùn rọ̀bá nìyí nà gbogbo yín pátá ẹ lọ wá bẹ́ẹ̀ sèdè ni ọlọ́run kúndùn rọ̀bá nìyí nà ọlọ́ni gbogbo yín tẹ̀dé yẹn tẹ̀mí lórí ilẹ̀ yìí kúndùn rọ̀bá nìyí nà ọjọ́ fọgá ni o ọjẹ́ àfáà ni o ọjẹ́ bíríkìlà ni o ọjẹ́ olóṣèlú ni o ọjẹ́ nẹ́pà ni o ọjẹ́ ẹnjìníà ni o ọjẹ́ nítàjà ni o kúnú rọ̀bánì yìí ni ọlọ́run ní gbogbo yẹn lọ wá bẹ́sẹ̀ jẹ ni ọlọ́run bímọ kúntùn tó alùmú ní kìtàbà ọlọ́run lẹ́yìn tẹ́ ń kọ́ wọn ní nǹkan nù yín ẹ lọ ni ọlọ́run wá bímọ kúntùn tàdùrùsù náà gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ ní nǹkan náà ẹ náà bí ṣe dẹni ọlọ́run àtẹni bá jẹ́ pé ọgbà pé ìyá ọlọ́run ọba ẹ̀mí òun gbè pé ọ owó náà ṣe yà tó bá jẹ́ pé yà ni ìyún ò le tó bá jẹ́ pé ọkàn rẹ gbà pé ìyà ọlọ́run kò le ó lè má ṣe tó bá fẹ́ tọ́kàn rẹ bá gbà pé ìyà ọlọ́run kò le ẹbọ lè yí máa ṣe ẹ̀sìn rẹ ọ̀sán pé kọ́ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ kódà jẹ́ wọ́n máa sọ̀rọ̀ gan kínú rẹ ó dùn sí pé a ó yẹ ṣe léegun ọ̀bá wọn gbé ọ̀sẹ̀ ọmọdé ọlọ́jẹ̀ ṣùgbọ́n nù rẹ dùn pé a eégún ọdún ìkẹyì ó dùn ó ti dára wọn ha orò ọdún ìdùn ó ti dára wọn òkè bàbá ọdún yìí ọ ọ ẹ gbọ́ àwọn kìnnì tí wàá lọ òróyìn rẹ ìwọ mùsùlùmí àwọn a àwọn àwọn olókè bàtẹ tí wàá lọ o tẹ́bàdì bẹ́ẹ̀ ṣe ṣe lọ́dún yìí ọ̀fanimọ́rọ̀s ọ̀fanimọ́rọ̀s yóò fanimọ́rọ̀s ìfọ́jọ́ gbẹdẹ̀ kí á mọ̀ báwọn náà inú rẹ gbọ́dọ̀ máa bàjẹ́ gbogbo ìgbà tó o bá ti ní agbára kọ́ ọ máa dá ẹlẹ́bọ̀ dọ̀bálẹ̀ báyìí kọ́ ọ máa hó ẹ ní igi pé orí yín wa burú ni inú rẹ̀ wá gbọ́dọ̀ dùn sí a wà lórílẹ̀‐èdè tó jẹ́ pé secular state ni secularism kò fààyè kẹ́nìkan fa ìbọn yọ̀nsìn kọ́ máa ní òun fẹ́ lọ pa ilé òsàkẹ́rẹ́ no torí pé ọlọ́run ò ní sọ wípé ká sọ́ra ká sì máa ká sì fi àyè fáwọn oníjọba mọ́ ń lọ pẹ̀lú àwọn ọmọ àwọn wà mọ́tò ẹrú wa lọ tàbá ń kọ́ wáwáwáwáwá làwọn sọ́jà bá sọ̀ka rẹ̀ wọ́n bá ṣe kí ṣe pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣe ní ọlá láyé wọ́n èé fẹ́ ṣubú àwọn tí máa yípo wọn ní máa gbé ọlá ṣubú tóun náà bá ń sábà tẹ̀lé wọn téèyàn bá jọba bí bàbá wa baálẹ̀ ṣe wà yìí bí bàbá wa mọ́mù ṣe wà o kò sí baálẹ̀ burúkú kò sí mọ́mù burúkú bẹ́ẹ̀ ṣe wo gbogbo àwọn dábàkì kankan tẹ́ wo kò sólówó burúkú àwọn tí ń yípo wọn ni wọ́n burúkú ẹni tó náà bá wá sọ́ra nù ọ láyẹ tó bá lè tẹ̀lé wọn ní ọ̀rọ̀ àṣubú wà láì fìrì àwọn náà bó ṣe ya wèrè tóun fìrì àwọn náà padà pé àwọn èèyàn rẹ̀ fún ẹ wá o ntọ́ ọmọ Musa yìí ń sọ yìí bẹ́ẹ̀ ni kíní ìfẹ́ rí o ọ Galadima rẹ̀ special adviser rẹ̀ amana ọba diwọ́ mọ́ rí pé ah, ọ̀gá bá nǹkan jẹ́ ọ̀gá bá nǹkan jẹ́ oníkílódé ó ní à ṣé báwọn díẹ̀ ní ẹ tẹ̀lé Musa àwọn tọ́pọ̀ ní ẹ tẹ̀lé yín gbogbo àwọn tẹ́tù tẹ̀lé Musa gan wọ́n ti fẹ́ dì káàmpù wọ́n ti fẹ́ wádọ̀ yín pẹ́yìn lọ́ba ìdájọ́ bá ní ẹ̀ ẹ́ wọ́n bá níbẹ̀ ẹja máa mẹ́tẹ́ ní tàǹsẹ̀ yìí lọ bí ti jọ sórí ibú papọ̀ ni. so ọlá ìfẹ́ ẹni tọ́lọ̀ ń bá gbé sípò ọlá mo è sábà fẹ́ ya wèrè ṣùgbọ́n gbogbo tó yípo wọn wọ́n máa ń tì wọ́n gbogbo tó yípo ọlá máa ń ọlá táwọn ta jẹ́ bíi sàmù pé ẹni kú bá papò náà sani bá lé àti ìtú àfa ṣùgbọ́n gẹ́gẹ́ bá sáṣẹ wà náà á sọ pé aláfa náà pé fáwọn ọmọ kéwu tá a bá wà pẹ̀lú àwọn ọmọ kéwu ọkàn wọn máa bàrẹ̀ pé kí làwọn ò lè ṣe gbé ọ̀rọ̀ àmọ̀ sọ pé ọ̀ ah, ah, ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ sọ́jà wá sọ̀kalẹ̀ ẹ ẹ ẹ sọ <coughs> ìyá fẹ́ máa rí fáṣí pé ah, àwọn ọgbọ́ ẹ páàkì fún ọ. ṣébíṣẹ́ ẹni náà nù ọlọ́run ní òun ò fún kẹfẹ́ nínú nǹkan kẹjà lọ ndị mo fi máa sọ máa pé èèyàn ọdụ ẹ ti tógójì ọdún ó ti o kiri o torí pé àdéhùn ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa òun ò ní dáadáa kankan tí kèfèrí bá wá ṣe dáadáa ọlọ́run ọba fi dáadáa lò láyé gan sẹ́yẹ́yẹ́ tí ò ní sẹ́kù kankan fún èyí ẹlẹ́jọ́ lórí burúkú láyé tí ò ṣe ọlọ́run kankan kí nǹkan rẹ̀ ó sì máa da torí pé ibi tí ọmọ náà nù ọlọ́run ò ní fún kèfèrí lórí kankan lálùkì àmọ́ ọlọ́run ní a drop of oore ká ta abẹ́rẹ́ bọ omi báyìí déédéé tó lè kán lórí abẹ́rẹ́ káwá pè lóore fún kèfèrí ah, ọlọ́run òun ní í ṣe bẹ́ẹ̀ torí náà tí kèfèrí bá da láyé àwọn sì wà níwà ẹ̀kọ́ wa wò kì í sì wá kàn kírun ni o ó sì àníwà ọlọ́run ọba ti lò láyé o lè fẹ́ di gómìnà kórì jẹ o lè fẹ́ kọ́lé kórì kọ́ iléeṣẹ́ rẹ lè dáa o lè lówó gbogbo tó bá ti náwó sí ọmọ ẹ dáa kódà tó bá kú díẹ̀ tí ó tó oore rẹ̀ ò tí ì tán ọlọ́run lè gbà fún oore lò pé kó kú kọ́ mọ̀ jẹrà yọ bọ́lá wọn wà fún kèfèrí ní èkìkẹ́ oore báyìí níjọ́ gbé dàkí àmọ́ ẹni tọ́lọ́ wọn bá fún lóore níjọ́ gbé dàkí àmọ́ yọ yà fún ní ìsìláàmù ni ọwọ́ alẹ́ fi ṣe bónọ́ọ̀sì fún pé kò sì kírun rí o ọgbà wẹ̀ rí o ọba tó ní nǹkan ló ń fún pé ó ti di mùsùlùmí bẹ́ẹ̀ kí ni problem ṣebí ní ayé a yìí gan honorary lè wọ́n fún yẹn ní post honorary professor wà professor fẹ́lá ìwé wo lọ́kàdé bíi professorship wọ́n dẹ̀ fún ní professorship dr ayéfẹ́lẹ́ ìwé wo lọ́kà tó fi di doctor torí ẹ̀ ni wọ́n fi fi dọ́tọ̀ rẹ̀ sínú bírákẹ́tì dọ́tọ̀ in in prison akala dọ́tọ̀ ni dr christopher alawo akala gbọ́dọ̀ ti gbà ṣùgbọ́n honorary lè wọ́n fún dangote sì wọ́n ti fún ní honorary doctor so ọlọ́run lè fún yẹn ní honorary àlìjẹ́nà tẹ́wàá wò pé ah, ọlọ́run kò kí irun kan gbà mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí ní káyọ̀ lè mọ̀ pé yìí fẹ́ fún kèfèrí lóore yìí ní fi ìyẹn lọ àlìjẹ́nà káwá sọ pé kèfèrí náà ló fi wọ̀ kò kí irun kò bá wẹ̀rí ṣùgbọ́n ó ṣe nǹkan tí àánú rẹ̀ fi ṣe ní ọ̀dà mo wá fẹ́ fún ládìjẹ́ náà mo wá gbà sọ ìsìlámù bọ̀ eyín ká òní wádìjẹ́ náà àfikọ́ jẹ́ pé mùsùlùmí ni. wàláì bó ṣe jẹ́ so gbogbo àwọn nǹkan yìí òun wá ní èyí ó máa mọ̀ ní òun àmọ́ dáyìn lójú èyí ó àmọ́ ní àmọ̀dájú nínú ọlọ́run ní gbogbo ọgbà èyí ó àjẹ́kẹ́ ní èyí ọmọ ẹ lé òní òníjọ́ ọmọ rẹ sọ́dọ̀ lórí ibú ilé tó fẹ́ kọ́ òníjọ́ sọ́dọ̀ lórí ibú mọ́tò tó fẹ́ gùn òníjọ́ sọ́dọ̀ lórí ibú ipò tó fẹ́ wọ̀ òníjọ́ sọ́dọ̀ lórí ibú ọlọ́run ni ẹ gbọ́dọ̀ jọ jẹ́ yí pé tìjà arátukùn òwò tẹ́ fẹ́ ṣe àṣírátukùn fámìlì yín ìyàwó rẹ ọmọ rẹ ọgbọràn jù gbé ọkọ lu èmi ọlọ́run ọba Ọlọrun ni èmi Ọlọrun ọba àti gbogbo tó fẹ́ dà láyé two different entities ni o ṣe wá dàpé tó fẹ́ dàlàyé ọ̀kan ọlọ́run òjijì ó rí ìdà ọ̀gbọ̀dọ̀ kọ́ lọ́lọ́run ó rí ìdà ọ̀gbọ̀dọ̀ kọ́ lọ́lọ́run. Allah subhanahu wa ta'ala àwọn wa sọ gbogbo àwọn àfa wọn wá ní kí ló dé tó jẹ́ pé ń jẹ́ padà sọ pé káwọn ọmọ náà wọ́n wá sọ pé ọlọ́run kan fún nínú tá a fi lẹ̀ irú dáadáa wo wà ní afẹ́ lọ sí sàárà àwọn afáà ní kí ló dé táwọn kèfèrí ọ̀wà mú sàárà níjọ́gbìn náà kìámọ̀ ebi ìrùn bẹ́ẹ̀ wò sọ pé afẹ́ lọ kírun àwẹ̀ bẹ́ẹ̀ wò sọ pé afẹ́ lọ gbàwẹ̀ ájì bẹ́ẹ̀ wò sọ pé àwọn fẹ́ lọ ájì wọ́n kàn ní fa aṣọ dákọ̀ wà kó mi nìṣọ àlẹ́hìn ọlọ́run mo fẹ́ lọ sí sàárà àwọn afáà tí ẹ̀sìn yé tí wọ́n ti afẹ̀sìn jẹ wọ́n ní tọ́fà ni pé sàárà nìkan nínú gbogbo iṣẹ́ olóore bó ṣe pọ̀ tóun sàárà nìkan ní máa ràn wọ́n irun téèyàn bá kí òun nìkan lọ́dà ni ìyàwó rẹ̀ ò ní bá níbẹ̀ àwẹ̀ téèyàn bá gbà òun nìkan lọ́dà ni ìyàwó rẹ̀ ò ní bá níbẹ̀ ájì téèyàn bá lọ òun nìkan lọ́dà ni ìyàwó ọmọ ò ní bá níbẹ̀ ṣùgbọ́n sàárà téèyàn bá ṣe òun nìkan kọ́ lọ́dà ni. torí wípé sàárà irun tó bá kí ìwọ àtọ́lọ́hún direct ni àwẹ̀ tó bá gbà ẹni tó bá direct ni tó bá lọ direct ni sàárà tó bá ó ti involve third party ẹni tó ṣe ẹni tá a ṣe fún kó tó wá dọ́dọ̀ ọlọ́run ẹni tá a wá ṣe branches wọ́n ní kí ni ẹ̀rí wa wọ́n ní bá jáde ní ìsìn wa pé ẹ dákun sà ebi ní pa mí wọ́n ní kọ́ ọ lọ mọ̀ dájúdájú pé tí baálé ilé bá fi wá jáde bá wọn pé ebi ní pa mí sà tí mọ̀ pé ebi ti ń pa ọmọ rẹ̀ ńlé ebi ti ń pa ìyàwó rẹ̀ náà ńlé tó o bá fún kò ní í dàgbà nǹkan tó bá jẹ́ baálé rẹ̀ kò ní í dàgbà nǹkan yẹn tó bá jẹ́ ọkọ rẹ̀ yóò gbà yóò ní ẹ bá ń dínú ọ̀rá ẹ bá ń dínú ọ̀rá tẹ́ ẹ bá ló ń bá àrà sọ̀bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá rẹ̀ tó wá tọrọ nǹkan tẹ́ ní ẹ wò ẹ bú ọbẹ̀ fún ọkàn tó bá ní ẹ jọ ẹ bá dànù ọ̀rá ẹ tètè bá lọ lẹ́nu. a bí ya bàbá nìkan la rí tó ní ẹjọ́ sá ebi ní pa mí àwa fún ọ wá mú lọ lé ìyàwó wọ́n ní tó wá mú hadisi kan wá pé sẹ́bẹ̀ ní pọ́tọ́bá yóò gbé àmọ́ ọlọ́run wa sọ pé ìwọ ìwọ kò bá ti jẹ́wọ́ yóò wà ní chance pé ọlọ́run kí ni mo ṣe kí ni o ṣe ìjọ mo sunkún wá pé bí pa mí sọ fún mi lóúnjẹ ọlọ́run ó sì wá sọ pé kí n ọ lóúnjẹ tó yẹ pé Eh, èmi ni mo ní ọ wà ebe èmi mo ní oúnjẹ èmi mo nìwọ tó wá bẹ èmi mo lẹni tó wá bọ agbára tí mo fi fún ọ sẹ́ni mo lè fi fóun yìí fún ni mo fi dẹ́wọ̀ wò ni. ìwọ ọkọ yẹn kọ jẹ́wọ́ ìwọ tí mo ní o fún mi lásán tó olóòlè fún mi Ọlọ́run o ò lè tọrọ aṣọ ọmọ tọrọ aṣọ náà rẹ ṣé mo ní lágbájá sí ọkọ kọ àgbà ń jọ báyìí báyìí gbogbo àwọn nǹkan wọn ní iná wa jẹ́ pé sàárà ni iṣẹ́ olóore tó lágbára jù tó yẹ pé kò sí iṣẹ́ olóore kankan tó bá a. ọlọ́run á fi oore síbi sàrà ṣiṣẹ́ púpọ̀ wípé ẹnikẹ́ni wọ́n sọ wípé kí ni nǹkan tọ́lọ́run bá dá tó ní agbára jù wọ́n bi àfa àgbàwẹ̀lì ọlọ́run kan léèrè kí ni tọ́lọ́run bá dá tó lágbára jù láyé à ó ní tọ́lọ́run dá tó lágbára ó ní iná nì wọ́n ní ẹ̀ẹ́ iná ó ní bẹ́ẹ̀ ni sáàlẹ́ ní nǹkan míì tó juná lọ ó ní bẹ́ẹ̀ ni kí ni olómi sáàlẹ́ ní nǹkan míì tó jomi lọ ó ní bẹ́ẹ̀ ni kí ni ọlátẹ́gùn tọ́látẹ́gùn máa domi láàmú sáré ní nǹkan bí ìsọjà sẹ́kù lọ bẹ́ẹ̀ ni sáré wọ́n sàn sọ́bọ̀ sọ́bọ̀ wọ́n wá sọ́dọ̀pin pé in tó lágbára jù ní tọ́lọ̀ ń da tí ò sí tí ò lágbára tó ó lọ́mọ ànẹ́bí ádámù kan tó jẹ́ wípé gbogbo ẹ̀mí rẹ̀ kò sí nǹkan kan lẹ́mí rẹ̀ jù kọ́ láti sàárà lọ wọ́n wá nírú èèyàn wo tó nínú ẹtí sàárà wọ́n lẹ́ pé ìlàkùn ẹ̀ mọ́ sọ pé mi ni o bó bá ní méjìlá lè pín sàrà sí ìyẹn lè ṣe sàrà kéèyàn já àwọn èèyàn mọ̀ láti fi kọ́ ẹni tí mo mọ̀ pé àà ah, ah, ntírù mi bá fi fún yẹn one thousand naira bàbá bá lè lágbára ten thousand naira o bóyá àwọn èèyàn wá fún wọn kí wọ́n fún yẹn lójú wọn pé one thousand dágbára mi kárẹ́ o kí bàbá wọn lè wò ó pé àà ah, <laughs> mòdìrú wá fún yẹn one thousand èmi lè fún yẹn ten ni bóyá yóò ta wọn jí tó bá jẹ́ pé ẹ̀mí èèyàn ò ní bẹ lára èèyàn tí ẹ̀ fi ṣe sàrà táwọn èèyàn fi mọ̀ pé wo mo fẹ́ lọ kó nǹkan lọ mọ́ṣáláṣí ẹ̀mí wa nìkan lọ́lọ́run bá ṣiṣẹ́ kìí ṣe sáré mi torí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé wọ́n lè sọ pé òní máa fún ọ lóúnjẹ yóò àgbéǹjẹ ìrù báyìí no èyàn lè gbèrú láti fi kọ́ ẹlòmíì bàtọ́ wáyé pé kò sẹ́ni èyàn bẹ̀ sàárà tó bá fọwọ́ ọ̀tún ṣe mọ́jọ owó òsì ọmọ mọ́jọ yóò wọ sọ́kọ́ wa máa wò pé àyájí àwọn ẹ̀rí pásán fi tiẹ̀ bàá ó fi tiẹ̀ ara ń tọ́lọ̀ ṣe fún àná aṣọ tá a fi ni àwọn alábọ̀ọ́sí lọ́rùn nínú má bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá nílẹ̀ lárúbáwá ẹ ti ra àwọn lárúbáwá báyìí subhanallah àwọn èèyàn wa tí wọ́n ń gbébẹ̀ ń tiwọn àwa máa lọ àwa ń dé ni ṣùgbọ́n bá a ṣe lọ táǹdé náà àá máa rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń gbébẹ̀ wọ́n ní ẹni wa kan sọ fún wa pé gbogbo ìgbà táwọn bá ta ti dín ìdajì báyìí táwọn fẹ́ lọ kírun àṣùbà àwọn ọba chicken ráìsì owó búrẹ́dì bọ́tà dreams àwọn sábà lẹ́nu rẹ̀ pé ah, ah ta ni à ń gbélé yìí wá àwọn sábà máa gbé àwọn máa pín láì ara wọn àwọn tẹ̀sí sọ́ọ́dì norms àwọn kan ti mọ̀ pé ọ̀yà ẹja lọ pín kínní yìí o wọ́n lọ pín gangan ó ní òun wá ní ìjọ kan wá wò pé òun ọ̀mọ̀ ta ní ṣe kínní gangan òun wá take time òun láti mọ̀ ó nígbà tó ń ṣe báyìí òun wá ti jíjáde látàgò kan òru òun wá gbọ́ pamẹ́ síbì kan gbàtẹ́ni yóò dé aago mẹ́ta àbọ̀ lóru níta wíde tí mọ́tò wọn èsì èkàn yẹn láàyè ó lè mọ̀ sẹ́ni mọ́tò táwa máa gba òdu àti pé kọ́ máa sọ́ńbì wọn fi ṣe ta sílẹ̀ lárúbáwá ni àwọn mọ́tò tó máa ṣe pé ta ló dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi tó bì sílì tó bì fúlù wọn kọ́ sí ní táxi kẹ́rin bàbá ọlọ́run kẹ́ wọ́n tẹ́yẹ́yẹ́ naam ó ní lọ́ba gbé lẹ̀ lọ́ba sọ pé látàdà ọ̀gbọ́n lọ ó وانا اسالك بالله اسالك بالله لا, لا اريد ان يعرف احد ìfẹ́ kẹ́nà kan mọ̀ pé kíní ẹ̀kan olúwa bá tó wo jùlọ jẹ́ kanú àwọn bàbá olówó nílẹ̀ lárúbáwá dákúndákún mọ́ dákún ọmọ ìfẹ́ nìkankan ẹni wọn ìdákọ̀ ẹni ṣùgbọ́n ìkanú àwọn olówó ilẹ̀ lárúbáwá ni jẹ̀mọ́ bó bá wù pé ọ̀dà kí ló dé tọ́lọ̀ fi ṣẹlẹ̀ lárúbáwá bó ṣe ń gan ẹ wá já padà sípìlẹ̀ tẹ́ bá rí tí ayé kan àwọn àwọn ọmọ kan sórí eke bẹ́lẹ̀ ṣe kàwé tán iṣẹ́ bẹ́lẹ̀ ṣe ṣe ọlọ́run sáyé ni pé kéèyàn kéèyàn ga kéèyàn kó ṣẹlẹ̀ kó tún ra ṣe girigirigiri kó tún ẹgbẹ́ kínní ṣùgbọ́n tó yẹ kọ́lọ́ níyàn lò èèyàn ò ní lọ ráúráú aláìdìde gẹ́gẹ́ bíi pé nígbà míì ọlọ́run lè fi nǹkan ṣáájú kéèyàn torí ẹ̀mí ìfẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ọ̀sán lónìí fẹ́ ọ̀sán fọ́sẹ̀ kan òṣìṣẹ́ ọ̀sán fáwọn ìgbà kan torí báyìí báyìí kò sí tọ́lọ̀ ń so ẹ mẹ́jà máa torí ha ẹ mẹ́jà máa ha èmi kálímọ̀ èmi ọlọ́run fẹ́ kí mùsùlùmí sọ bẹ́ẹ̀ èmi mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ ha èmi náà ìwọ wo ṣe tó ṣe ń dáná tó ń ṣe yìí ó sì rọ atúrò ojú ọ̀rá dá ẹ agbára yìí jọ́sìn ó tún bẹ náà ọmọ abẹ náà nì nígbà ìdí ìbẹ́ lọ́nà yẹn máa sá lọ ẹ máa bẹ lọ́hùn ẹ máa ṣe sàrà ẹ máa ṣe oríṣiríṣi nǹkan tó yẹ pé halal ni gbogbo nǹkan tí Islam ti ṣẹ̀rí àgbàpọ̀ lọ wa pé ọ̀dà ó fè tọ́ da rọ́pò yín tó lè gúnpọ̀ báyìí ń bẹ tó máa lò nínú ẹ̀sìn ṣé kó sọ fún èso ajíwà àdébìrì tẹ́ ẹ bá jẹ èso ajíwà méje péré báyìí forty days n ò ní sàṣìkọ́ rẹ̀ méje méje ọjọ́ mẹ́ta mọ̀mọ́ ẹ̀jẹ̀ tí wọ́n ti lọ mọ́gà jẹ méje láàárọ̀ mo ti mọ̀ pé forty days méje tọ̀sán another forty days tó ti wà lẹ̀ méje talẹ́ bá sì lo fifteen days mẹ́ka wọ́n bá ń tàǹsì ẹ̀ o ò lè sàṣìmí kó mú mi no kò pọ̀sibù ó dìgbà tó ọba kọjá yìí pé ọkàn rẹ balẹ̀ pẹ̀lú ọlọ́run tí èsè pé owó pé ẹ wo ẹ ṣe láìláìláì náà kí ọmọ ah, kí ọmọ ti para o tọ́wọ́ yẹ pé rúgbàgbọ́ bá ní tẹ́mi rẹ̀ ọba ti lé kókókó kódà kí nǹkan wá ṣe ni mo ṣe ọ̀kẹ́ yà sọ mi pé mùdírù kọ̀tẹ́ ìsọ fún ọ pé kọ̀tẹ́ orí ẹ̀ ló burú tó ṣe ní ọlọ́ọ̀lọ́ ìṣe ni. wàlúùlọ́ọ̀hì wàlúùlọ́ọ̀hì bó ṣe rí nu bó wá ní ọ̀dà ìjà padà sí kílẹ̀ wọ́n ò pé òkè ìpìlẹ̀ mọ́kà sàrà lọ bẹ̀rẹ̀ rẹ̀ níjọ́ tí àdébí Ibrahim fi ìyàwó àtọmọ rẹ̀ lẹ̀ tí mo sọ fún ìjẹjọ́ nígbà tó di pé omi dé tíyá ìbẹ̀rẹ̀ dààmú ní sàfà àti márùwà wọ́n ń sọ ẹ lọ palẹ̀ mọ́ mọ́kà gbogbo ẹjọ́ ọ̀bá tì lọ ẹ jẹ́ kẹ́mi yẹn wà bẹ́ẹ̀ gan odidi ọdún kan ló kù báyìí ọjọ́ díẹ̀ ló ti dín tó o bá fi ẹ̀mí sí kò sí tí mùsùlùmí fi ẹ̀mí sí tọ́lọ́wọ́ ní ṣe fún wàhálà ẹ̀fẹ̀ mi wọ́n get yourself committed to it lọ gba fọ́ọ̀mù ọkàn ní five thousand lọ gba fọ́ọ̀mù yé wọ́n bọ̀ tí wọ́n ṣe èyí ẹgbẹ́ <laughs> ọkùnrin. five thousand tó lọ gba wèrè yá ni o kí wọ́n wí ọ let them know wípé ó ní ọba kan tó pé kò sí tágbára rẹ̀ si kò sígbà tí ò lè ṣe nǹkan kò sí tí ò lè ṣe. you get yourself committed to Allah subhanahu total commitment ẹ̀ẹ́dọ́ mi ni ìdí ìní mọ́tò mo sì lè òkè àdúmọ̀ lọ ní mọ́tò wàláì mo ní sáàtì mi mo fi Ọlọ́run búra <coughs> mo á kú <coughs> mọlọlọ lọ́nà sórí báyìí mo wá sí àdúrà kan lọ́dún náà mo wá lọ eh, ibi gọ́ọ̀mẹ́ntì ọ̀sùn síbẹ̀ mo wá lọ ra tí mo fẹ́ fi ṣe ra ńláńlá mẹ́ta mẹ́rin mo wá kó méjì báyìí mo kó méjì báyìí mo ní ìní gọ̀kadà ọlọ́run ó ní ìní ìwọ mọ́tò ya ya báyìí bọ́bá rí bẹ́ẹ̀ pé ìyẹn náà máa fẹ́ gbogbo yẹn kú mọ̀ pé àbúrò gómìnà ni mí ní wàá ṣe kíni kan tí gómìnà mọ́sọ́ mi lẹ́mi sáré ọba ló kọjá ẹ ságbé mọ́tò kan fún un téèyàn bá fi lè ṣe bẹ́ẹ̀ fún yẹn bó wà lọ́wọ́ òrì. àbá wa àgbà kan bàbá wa Sheikh Abdulrazak Abdulwahabi ní gọ́ǹbẹ̀ ọlọ́mọṣẹ́ àbá ń kẹ́ wọn ọdún kan náà làwọn àtìbá mi kò láyé mo lè pe ọdún ọdún yẹn ní amúlì wúzínì ọdún ìbànújẹ́ mo sì rẹ́ẹ̀rí láti sọ bẹ́ẹ̀ torí pé ọdún yẹn ọdún kan náà wà fún ànábì tí ànábì pè ní amúlì wúzínì ọdún ìbànújẹ́ ọdún tí Hamza kú àti ìyàwó Khadija ọdún kan náà ní ìyàwó Khadija ìyá tó lówó tí òfìsè gbéraga o sọkọ tó ní kí ànábì ò change gbogbo àkáǹtì nèèmù sí tiẹ̀ gbogbo kóòdì atm tó ní kí ànábì ò change ẹ̀ sí tiẹ̀ kò ti fi ṣègbéraga tó bá ṣe ìwọ ló lówó tọkọ rẹ jàjà ló ń fẹfẹ ọbẹ òpin ìwọ náà ló ti ẹyọ ọ̀fẹ́ ọwọ aláìwọ ló yọ ọ̀fẹ́ àwọn yóò àmọ́ ọ̀rọ̀ yóò àmọ́ dàwọn ìlàmú gbà kí láàdé ebi ẹni mọ́tò lónìí ẹni mọ́tò ẹbí ọlẹ ẹgbẹ wọlé ẹni mọ́tò tí ọkọ ti ń tàjì pé sọ pé onímọ́tò kò sọ pé ẹni ọsẹ tó ra mọ́tò fún yìí ìyàwó bú amúlù wúsínì ọdún tí ìyá Khadija kú àti Hamza Hamza ha ẹni tó yẹ pé intel fi rí ipa ó ní pé ọgbọ́ pé wọ́n ti pàdé bí lónìí kí lòun wá ń dúró ṣe ó ní ò defend mọ́ nìkan ó kò defend mọ́ ó kàn attack náà fi rí Hamza pa anabi wa ni Hamza òkú rẹ tí mo ń wò lẹ́yìn iye èèyàn ti ń pàdé ọ lójú ẹsẹ̀ ní jìbìlù dé ìní parí sóràtù nahali tọ́lọ̀ sọ fa ìdá ukibtum fa akibu bi mitili ma ukibtum fala in sabartum la wa Hmm, àdébí rárá tó bá jẹ́ pé déédéé ń téèyàn ṣe fún ọ láì fi òòlù ṣe déédéé rẹ̀ padà tọ́kàn rẹ̀ ọ̀bá gbà pé yọ̀ǹda rẹ̀ déédéé tó ṣe ni kó o ṣe padà ẹ̀ wò sam bí ṣe ń pèpè sẹ́sìn so civil news kò tẹ́ ẹ bá fọ́n gbajú ní ìsìn dáa tíbi bí bá ṣe wá ń sìn tó bá yẹ fún gbajú ní ìsìn tó bá yẹ pé right nílò ibi ni ọgbà àbí dáa ìyìn gbọ́dọ̀ fẹ́ gbá kí n gbá lẹ́fì ìsìmọ̀ lọ́lọ́ tọ́ọ̀nù ìdojúkọ náà ni ìsìmọ̀ wọn lẹ́fì lò so màá gbà kò ní dùn kí wọ́n á láǹfààní. ọlọ́ni tọ́ bá wà lè ṣe sùúrù ọ̀dà tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ẹ lè yọ̀ǹda pé torí pé wọ́n pa Hamza ẹ̀yin náà fẹ́ pa àwọn èèyàn di ẹ pa déédéé iye tí wọ́n pa nù yín ni kéde pé káwá sọ pé hmm, hmm, Hamza ìwọ nìkan yẹn pa iye yẹn ti ń pa díọ̀ ọlọ́ni torí kíni àwọn kẹfẹ́ ní ṣé báwọn kẹfẹ́ yìí náà pa Hamza kí ló ní tọ́lọ̀ sọ pé ayá ṣídà bọ̀lẹ̀ anabi sọ bẹ́ẹ̀ pé a ah, Hamza a ah, wọ́n pa Hamza Hamza èyẹ tí pàdé ọ ah, iye mi tí ọ lọ torí tiẹ̀ nìkan yìí anabi ó sì dàkẹ́ tí ayà fi dé torí kí ni torí kí ló ń bẹ̀ fà yẹn iye tọ́ba jẹ́ pẹ́ mi rè ò lè yọ̀ǹda pé kó o fi ọ̀rọ̀ lẹ̀ fún mi kí n gbìjà rẹ tọ́ba jẹ́ pẹ́ fẹ́ gbìjà rẹ yìí sọ̀rọ̀ ọlọ́run ní ẹni tí ẹ bá ṣàbòsí fún tó bá sọ fóun fẹ́ gbẹ̀san o ò ní sọ fóun ṣe gbà tí ọba ti gbà ju déédéé ń ṣe ṣe fún lọ ṣùgbọ́n tó bá lè fọ̀rọ̀ lẹ̀ fún ọlọ́run tó ń ṣe fún yóò bá àwọn ẹ̀tẹ́ ṣe àbòsí fún kánú pé ọlọ́run yìí rán tó bá so ọlọ́run ní rárá o déédéé iye tí ẹ pa ní kẹ́ ẹ pa tàbí kẹ́ ẹ yọ̀ǹda ah, ànábì ní ẹ̀yẹ yọ̀ èyí tó dáa jù ní ẹ̀já yọ̀ǹda ní òfin pa àwọn èèyàn di hamza ọdún yẹn ní ń pè ní amul uzini fanabi ọdún ìbànújẹ́ torí pé wọ́ríọ̀ tí máa dìfẹ́ǹdì fanabi tí wọ́n sọ pé wo kí ló ń sọ orí ẹ lẹ wọ́n sì mọ̀ pé tamsa bá sọ bẹ́ẹ̀ wọ́n họ wọ́n pa lọ́dún yẹn ìyá wa kàdíjà tí máa sọ fanabi pé kí ló kù tọ́ba tí anabi mi kalẹ̀ hùn pépè anabi ṣe òsì kí ló kù sówó ni kàníbi ò ti bèrè owó yóò ti máa gbé jáde pé tọ́ba jẹ́ pé tòwó owó rè ọdún ló náà kú ànábì pé ọdún ní amúlù wúzí ni ọdún ìbànújẹ́ so ọdún tí bàbá mi kú two thousand and eight ó là fún àwọn àgbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí náà fún ní ọkú ọdún náà wọ́n fẹ́ fẹ́ yàwó kan sọ̀kò bí yàwó bí yàwó ni máa ń sè mí ẹ torí ntọ́fọ̀ àmọ́ sọ university of Ìbàdàn lánàá pé mo bẹ ọlọ́run àánú rẹ̀ kọ́dà mo tó kólẹ̀ fún kọ́jọ́ wàláì kọ́mọ̀jẹ̀ fi mí ká kọ́mọ pàdé ànábì àjọmọ́sẹ́wò yes pé ẹ kánẹbí ọwọ alájọ ìrìn àdìgá máa kánẹbí àwọn ẹnìmọdìrì náà ọmọ rẹ dàgbà àwọn ẹni sọ̀kalẹ̀ lómi kíra Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ fẹmi ọkọ̀ àjùmọ̀ṣe wọn máa sọ̀kalẹ̀ lànàbí ó pè kí n máa tó tún kù bẹ́ẹ̀ lè wù èmi torí pé mo fi Ọlọ́run búra déédéé ntí máa ma ní títí báyìí ká gbà pé èmi mo bímọ èmi náà ní ìtọ kò sílẹ̀ mi èmi Ọlọ́run ní ìtọ mọ èèyàn lè wo mọ tọ́lọ́wọ̀ bàtẹ́ báyẹ̀ wo mọ bí ẹ bá bí ẹyọ kan yóò wò ó tì í wàlọ́ọ̀hì kò sí ẹni tó lè wo màá fọlọ́hùn ṣé bí ẹ̀kọ́ ọlọ́run kọ́ lára ànábì o kí ló ní tọ́lọ́hùn yọ ọwọ́ gbogbo àwọn tó lè wo ànábì kúrò lára rẹ̀ ó fẹ́ fi hàn ní pé ànábì mo lè wo mọ́ ọ wà ní oyún bàbá kú ya ọmọdún mẹ́fà ìyá kú bàbá bàbá ń tọ́jú rẹ̀ ta tọ́jú ànábì kọ̀ wá di ntọ́ yẹ kọ́ wá di kí lè yọ ọ́ dà tí ò ní jẹ́ pé ntọ́ lẹ́yìn sallallahu alaihi wasallam so ọlọ́run má jẹ́ n fi mikra kọ́ mọ́ pàdé ànábì kọ́dà fọ́ọ̀sì àwọn mùgábò ọlọ́run má jẹ́ n fi kọ́ mọ́ pàdé ànábì àwọn pósà ńlá àjùmọ̀sẹ́wò ni kọ́lọ́ ó jẹ́ n fi kọ́ mọ́ pàdé ànábì kọ́lọ́ ó jọ kọ́ gbà fún mi bẹ́ẹ̀ sọ ma pé ìyàwó mi ò lè má méjì kò lè má mẹ́ta nu yóò dé mẹ́rin tí ì bá ṣe pé mẹ́rin ló pé ni kọ̀bájú bẹ́ẹ̀ lọ sọ nígbà pé mẹ́rin ló pé fún mùsùlùmí lágbá ọlọ́run ọlọ́run ràn mí lọ́wọ́ mo sì ń sọ fún yàn ìmọ̀ràn bútọ̀ máa gbà pé wàláì làzì tọ́lá nàbí ni tànà kàwú ẹ̀ máa fẹ́yàwó tànà zàdù ẹ̀ máa bímọ fàyín ní èmo káfí rúbi kúmùlì wùmọ́ màyà ọmọ kìyàmà pípọ̀ yìí mo fẹ́ fi sọ fọlọ́n pé ọlọ́run orí nǹkan ń jọ́gbìn náà kìyàmà dáná bí ọ̀bá yọ ṣe fáàrí nǹkan sí ọ. so lágbára ọlọ́run ìwọ lè fọ kádà kọ́ ọmọ pàdé ànábì ìwọ lè fi mí kádà kó pàdé ẹ̀ àmẹ́mi lágbára ọlọ́run àjùmọ̀ṣe ẹ wá gbọ́ o tí n bá wá tí mo sá sọ̀rọ̀ tí ọba jẹ́ pé ìwà bíjọ́ ọmọ márùn-ún mẹ́fà méje lọ tí mo fi á kúrò gẹ́gẹ́ lọ́wọ́ sì máa ń jà iná ọ̀kan ọ̀gbọ́n asọ̀pọ̀ pé ó rí ní ọ̀gbẹ́rẹ̀ kí á mọ̀ bó ṣe máa rí mọ́tò ọ̀jọ̀mọ̀ sí lẹ́yìn mi gbogbo ń tẹ́yẹ̀ bá ti dà níyẹ̀ láti ṣe torí ọlọ́run tọ́lọ́run bá fún ṣe ọlọ́run ọgbà tọ́lọ́run bá fún ṣe ọlọ́run ọgbà ẹ̀mí wọn gbọ́dọ̀ kọ́kọ́ níná torí mo lè kú anytime kíláàkì mélòó làwọn ọmọ rẹ̀ tí ń jọ́ bọ́wá ní báyà fifteen ọlọ́run ní síbẹ̀ o lágbá ọlọ́run ó lè seventy ṣùgbọ́n ká pé àwọn tọ́gbẹ̀yìn rẹ̀ sixteen báwa pé yóò sì máa jà ní ṣé sixteen ṣé wà láì jọ gbẹdẹ kìámọ̀ torí fówù mi bẹ́ẹ̀ kí n kọ́ ọmọ púpọ̀ pàdé ànábì kí wọ́n sì jẹ́ ní ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún mi jọ gbẹdẹ kìámọ̀ ẹ̀ tó dì yín òmù báwọn ó dìbò àti ẹ̀ bá lámọ̀dájú ń pa Islam níwọ̀n tó ní da Islam rú mọ́ lọ ìjọ tó sọ pé òun lo oògùn mọ́ lọ́ọ̀bá tà ọ̀rẹ́ rẹ tẹ́ jọ sẹ́lẹ̀ ń bá lò lọ́ba tà ní ọ̀rẹ́ wa <laughs> ọ̀rẹ́ tá a wí náà bá sọ pé ọbí ń lò lọ́sẹ̀ kí n lò lọ́sẹ̀ tí ń ni o ò tí ì ọ sọ fún pé wa tó ń hmm, ọba ń lọ àwọn méjì tí jọ wà tí jọ méjèèjì ti lẹ́yìn lọ kírun tọ̀wọ́n tún farabalẹ yọ kírun yóò ṣàdúrà yóò ṣe gbẹ jọ máa ń gbà tó kọ́ jáde ó kọ́ ẹtí lọ kírun o kẹfẹ lọ jáde tí gbogbo ẹ̀ túrí wéréwéré kòkó jáde dá obì so ọ̀gẹ̀dẹ̀ pọ́n iṣu ta ẹ̀gẹ́ ta ọ̀rẹ́ wa wá fi ẹni wá ó ní òòrí ó ní máa ń tàbí di ó ní báyìí mo ní sọ ní eyín òtún lọ́kàn wọn balẹ̀ kò jújọ́ kan wọ́n bàjẹ́ ó tún fún ní oore ó ní à ah, mọ̀júbà mọ̀ mọ̀júbà mọ̀ bọ́lọ̀ ń ṣẹṣẹ fún ọ sọ pé masha Allah la quwwata illa billah gbogbo tọ́lọ̀ bá ṣe fún mùsùlùmí tọ́wá jẹ́ oore tọ́wọ́ bá ti wí kálímà sí insurance ni kò lè bàjẹ́ kankan ọ̀rọ̀ amọ́tò ó ní masha Allah la quwwata illa billah wọ́n parí ilé ó ní masha Allah la quwwata illa billah owó ìyàwó rẹ̀ orí pé ah, ọmọbìnrin ìfà ẹ̀ mọ́ sọ pé ah, ẹ̀rọ egbènìyàwó mi kò sí ọ ayé ni wọ́n jáde látara rẹ̀ ọba tìyàwó rẹ̀ jẹ́ gbogbo kálukú ló ní ìyá lè wu ọmọ rẹ̀ títọ́ ọmọ bàjẹ́ láìsí pé mí nìyẹn ọkọ lè wu ìyàwó táyé ìyàwó bàjẹ́ ìyàwó lè wu ọkọ táyé ọkọ bàjẹ́ ìyá lè wu tẹlifíṣàn yẹn báyìí tí ó paná ìyá lè wu mọ́tò yẹn báyìí tí ó làzẹ́ǹtì gbogbo ìrọ̀ lọ́wọ́ fún ní àyínú àdẹ́bí tí wàá sọ fún wa pé intanfilé bọ́m̀bẹ̀ orí bàbá bá lè wọ sọtọ́ dá o pé Allahu Akbar tọ́ba ti wí bẹ́ẹ̀ ó ti fi dó ó ti fi dídá ti sọ́dọ̀ ọba tó yẹ kó ń lónìí lọ́kọ́ pé àkọ́gbọ́dọ̀ mọ́ yìí bẹ́ẹ̀ ọlọ́mọ rẹ ní fọ́sí sáṣọ oníkọ̀ọ̀kan ọlọ́mọ rí bẹ́ẹ̀ torutoru ní máa kàwé kò ní rí ìwé ìfisìn kankan. torí ẹ̀mí rẹ ti sáré lọ so achievement mọ́ bíi pé torí pé ń kàwé lóru ni. ẹ̀mí rẹ gbọ́dọ̀ sáré lọ ọ̀dọ̀ ọlọ́run kí ní ìdá pọ́pẹ́ kọ̀ọ̀sẹ́ni tó lè pé ọ̀dà àfọlọ́run ẹni ìtura sọ bẹ́ẹ̀ ni kejì rẹ̀ pé lọ́lọ́lọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ mọ̀ sí fáàrí mọ́ ọ̀rẹ́ mi sọ pé mọ́ṣáláà lápá táyé lábìlà ó ní ẹ̀ ọmọ mọ́ṣálá lápáta ló kó rẹ̀ jáde dáa jẹ̀mọ́ ẹni tó kó rẹ̀ jáde tí gbogbo ẹ̀ ṣe ìjọ tó fẹ́ lọ kórè rẹ̀ ìjọ náà ló jóná o ẹni tí kọ̀ wá ṣe kékeré déédéé iye owó tí èèyàn ó rì tó bá kórè oko tó ta tó ṣe wàhálà tó ṣe tán ọ wà níbi hmm, gbé àpò wọn bá o kí a rè kí a rè ibi tó ti lójú ẹsẹ̀ lọ́rọ̀ sì fi hàn pé gbogbo èrè iṣẹ́ rẹ tó o ṣe táàjọ jáde lọ́nà tó o rò pé ń lọ gbà jáde torí tíya ó nu òye tó fi ṣẹ̀ṣẹ̀ ta fún ya tí wọ́n ta owó rẹ̀ nu. ikhwatal iman èèyàn gbọ́dọ̀ yé níṣẹ́ wọ́n á padà sípìlẹ̀ mẹ́ta nígbà wọ́n á padà sípìlẹ̀ mẹ́ta wọ́n á rí pé ókè ìntọ́fà ni pé jọ́tà nẹ́bí Ibrahim wá fi ìyàwó àtọmọ tó ti ṣàdúrà yẹn mba tó kú mẹ́ tí ọlọ́run padà ni wọ́n rí omi zemzem yẹn lójú ẹsẹ̀ kò ẹ̀ka mẹ́ka ìjọ ju hajara àti ismail ọmọ rẹ̀ lọ kò sẹ́ni kankan ní mẹ́ka àwọn kan àwọn kò ní bànú jùrù húmi àwọn bànú jùrù húmi yìí wọ́n ní láárí wọ́n ní dúkìá ṣùgbọ́n wọn ní àyè kan tí èèyàn máa jókòó sí wọ́n máa kiri kì í ni so gbogbo bí wọ́n bá dé wọ́n tí a bá ṣe tí a bá ṣe tán bí àwọn eh, eh, oníjọba sẹ́mu tí ṣe construction kan wọ́n lè sáré kọ́lé bẹ́ẹ̀ àwọn èèyàn tà wàràwàrà ń bẹ̀ tó bá ìtúnjú kó ń bẹ̀ ọjà tún dá ń bẹ̀ nu báwọn bàdújùrú mi ṣe máa ṣe kinu àwọn bàdújùrú mi wọ́n wá lídìí omi ìwọ́n sì lè mọ̀nà tọ́lọ́ wọn gbà kí ọ ìwọ́n kan bẹ̀rẹ̀ ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run olómọ̀nà tí wọ́n àwọn àdìsùrù yìí mi àwọn ni wọ́n wá nídìí omi bí ẹ ṣe tó wọ̀ wá rómi wọ́n wá nídìí omi àwọn náà wá bẹ̀rẹ̀ sí dààmú pé ó láti wá romi o ìgbà tí wọ́n ṣe báyìí wọ́n kẹ̀rí táwọn ẹyẹ ń fò bàbàbàbàbà báyìí ní maka ah, gbogbo ẹ̀yin tẹ̀ o lọ́dún yìí náà ní mẹ́sàn-án ààrẹ pọ́dún tí o forty forty one làwọn ẹ̀yẹ o tọ́ba ọdún tí ń fi grigori àǹkà ó di o. àwọn fàdíjùrú mi wọ́n wá rí àwọn ẹyẹ tí wọ́n ń fò lókè báyìí bàbàbàbà ah, wá ní ẹwọ hikima ibi tí wọ́n wá wọ́n wá ń tẹ̀sí àwọn ẹyẹ yẹn wọ́n wá ń tẹ̀lé àwọn ẹyẹ yẹn wọ́n ń tẹ̀lé àwọn ẹyẹ yẹn tí wọ́n fi bá ìyàwó Hajara àti Ismail tí wọ́n fi bá wọn ní Mẹ́kà wọ́n wá tún bẹ̀bẹ̀ àwọn tí wọ́n ní láárí wọ́n wá kó láárí wọn lọ́wọ́ wọ́n wá ń bẹ ẹni tó nídìí láárí ṣùgbọ́n tó ti tọrọ lọ́dọ̀ ẹni tó ní láárí tí ọmọ ọ̀gẹ́gẹ́ bíi láárí ọgbà wà tọ́lọ́ ní kọ̀ọ̀kan ọ́ ebe ò béèrè láàrí ni ìwọ kẹ̀ béèrè lọ́ọ̀ mi èmi ni mo mọ̀nà tí láàrí ọgbà ọdụ ọdụ ọwọ́ àánú lè kókó òsì béèrè láàrí ọ lábà ibi Eh, lójú ẹsẹ̀ wọ́n ti sọ ọgbọ́n tí a ní àní gàrí àní sẹ̀mó àní fùfú alẹ́rankundi àní atakurubusu ìyàwó pé gbogbo ta èmi yẹn máa bẹ àwọn ẹni yìí àgbà ti bẹ yẹ eh, but tẹ́ẹ̀bà wa ẹ a máa ṣe gbogbo tó bá wà ní tó ṣe wá mi àwọn aláàbà kan tó rẹ wọn ni à dáadáa bá kó gbẹrẹ wọn pé torí omi nìkan làwọn fi wá sẹ́tù síbẹ̀ bí mẹ́ka ti wá ẹsẹ̀ dìní kódà nínú wọn wọn là nẹ́bí sọ́yìlù padà fẹ́ là nẹ́bí sọ́yìlù padà fẹ́ ẹ kò sẹ́ jama ni mo wá sọ fún wa inú mi wá dùn gan jama yìí jama alùbáríkà bàbá yẹn jókòó síbi tẹ́ ẹ wà tẹ́ ẹ bá dé jí mẹ́yìn kí máa ń wá wá yẹ̀ wájú bí tẹ́yìn bá ti ráàyè ní òjòkó àwọn jama yìí ṣàkóso fún ìjẹjọ wàláì gbogbo tí mo tọrọ fún yín ní maka àdápadà rẹ̀ lórí àtìrẹ́dìrẹ́ mi tí ì mọ iye ìpàdé tí ọlọ́run ó ní kí n dà kọ́lọ́run fi bá ń lò ọlọ́run ó fún yín ní ọlá gbogbo jama yìí tẹ̀ ń wá bí pẹ̀lú tẹ̀ ń gbọ́ yìí kí n tẹ̀ ń gbọ́ ní òyìn èmi ọ̀mọ̀ pẹ́ mọ̀ wá báyìí. torí ìwájọ ẹ ẹ ẹsẹ jọ kò sí tí mo fẹ́ ṣe lẹ́yìn kí gbogbo pẹ̀lú ògùn ọlọ́run gbogbo jẹ̀mọ́ yìí ipò tí ọlọ́run gbé yín pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run bá gbé yín dé ipò pé gbogbo tí bá máa atán ọlọ́run ó yín lápèjúwe kan Eh, twin flats, flat yóò wá jẹ́ kíníkà kíníkà kíníkà bedroom flat kí kápẹ́ńtà àbí bíríkìlà wá pé ah lásìkò ọ̀gá ó ṣe kíníkà ó tẹ́ èlò blọ́ọ̀kù blọ́ọ̀kù seven thousand eh, iye kọ̀ọ̀kan wọ́n ti ń tà báyìí símẹ́ǹtì kíníkà kíníkà ìpákó kankan kọ́ wá sí tán ọlọ́run gbé dé e kòkó hmm, ọ̀gá káfíńtà sọ́tán ipò bẹ́ẹ̀ ọlọ́run bá ń gbé yín débẹ̀. àpọ̀lá ó wù mí bẹ́ẹ̀ torí pé mo ti rí i nínú tọ́lọ̀ fi hàn mí lára yín pé tọ́lọ̀ máa gbé dépò bẹ́ẹ̀ ẹ máa sọ fún mi pé mùdírù kí kù ṣé ni pé mùdírù ó nìyẹn ẹ mọ̀ pé ṣé ẹ rí owó owó owó owó èmi ò wá ọlọ́run lèmi ń wá pàṣẹ pé mo ṣe ní ìwòwò ṣàfihàn owó. ẹ̀ẹ́dùn tọ́lọ́ ń bá wa ṣe gbogbo ilẹ̀ ń tọ́yẹ pé àwọn fáwọn kí ló kù tàbí ilé kéwú lọ́wọ́ àwájú ta ní ìsàfẹ́ kọ́ ilé taunis ilé kéwú lálá la fẹ́ fi kọ́ jábúrẹ́ta ilé kéwú tí mo gbọ́ ọ́ káwá rí inú yín tí ó pè é pẹ̀lú ògùn ọlọ́run bàbá tí tí tí tí tí tí ìyá àjàtọ̀ bá yọ máa lọ símẹ́ǹtì ibẹ̀ mo gbé tọ́lọ́ máa ṣe fún iṣẹ́ ní síbẹ̀ ni ẹ̀yin náà dàníyàn dáadáa bẹ́ẹ̀ ipò bẹ́ẹ̀ ọlọ́run máa ń gbé débẹ̀ àlùbákọ́lá àjọkọ̀ Ah, ibi yìí plan opsia ni náà ẹni pé kò gbà wá mọ́ kẹwàá pé mùdírò ni hàn ẹni kò sí ibi kó tó di jimá tí mo fẹ́ wọ́n dẹ́kì bí tọ́lọ́ bá sílẹ̀ fún yẹn ẹ ṣe bẹ́ẹ̀ àbí ìdìlá oore bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń ṣe fún yín àánú bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń gbé fún yín àlùbáríkà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń gbé fún yín ìgbòrò àsìkí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń gbé fún yín gbígbà láàyè bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń gbé fún yín àánú bẹ́ẹ̀ lápọ̀dọ̀ ọba tó yẹ pé ó ní àánú tó sì mọ̀ pé atikọ̀rọ̀ àti gbagba o nìkan náà mo ní yóò máa sànú yín bẹ̀ wọ́n láti ọkọ̀ oṣù ọlọ́run mo wá sọ fún bẹ́ẹ̀ jẹjọ pé ní mọ́kà mọ́ṣáláṣí ọmọ wùyàn lọ torí kíni èyí ti mọ̀ pé òun ò ní lọ mọ́ṣáláṣí àìlérí nǹkan jẹ bọ̀ omi ẹ̀tọ́ pé omi ní ògbé wá ẹ̀tọ́ pé èso mọ́kà ní ògbé wá ẹni tí ó gbé búrẹ́dì wá ẹni tí ó po tíì wá ẹni tí ó gbé ráìsì wá àbẹ́ẹ̀kọ́ ọmọ sọ fún ìjẹjọ láti jẹjọ náà làwọn èèyàn ti wá ń bá mi àwọn ọmọ kéékèèké méjì kan wá bá mi níbi ìjẹrin wọ́n ní afẹ́rí ní sàmú èmi náà ni wọ́n ní ntẹ́ sọ yẹn àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n afẹ́ bẹ̀rẹ̀ látòrí bisikíìtì wọ́n ní à ó ti yá ìkara bisikíìtì pálí kan ọ̀nùlẹ̀ ìkara gálà pálí kan mo kúkú ti wà ń pò kí n sọ wípé kíní sọ wí àti bọ́ ha o tí wọ́n gbà bẹ́ẹ̀ mo ti kọjá kéèyàn máa wá adìẹ rẹ̀ abẹ́rẹ́ rẹ̀ kọ́ máa pò yí lè ní ṣàkólọ́ mi kọjá báwọn ké ń wá wá adìẹ rẹ̀ ṣàkólọ́ ẹni tẹ́yìn bá mà lólè ṣùgbọ́n sẹ́yìn ò lè challenge ẹ̀ èyí wà máa pariwo lọ́gọ̀gọ̀ ọ̀dọ́ rẹ̀ pé ẹ bá tú ẹran mi náà o ẹran méjì ní bọ́ọ̀lù o ṣàkọ́nà tí ni kí n kọjá bẹ́ẹ̀ ni o kí ọ̀wá ń lọ́wọ́ ilé kí ni ṣe rà nídìí kùránì àánú ọlọ́run ti lé mi bá yóò sì bá náà bá níbi iṣẹ́ tí ẹni tí ń kọ́sẹ̀ ọwọ́ ẹni tí ń ṣe ọwọ́ ẹni tí ń ṣe oṣù gbogbo tẹ̀sẹ̀ ọlọ́run ó fi àánú rẹ̀ yóò bá fi lé yín bá ẹ sọ pé àà nídìí iṣẹ́ wẹ́dà yìí ọlọ́run ti ṣe rere fún mi ẹ bá fọ́ mú pé mo ti ṣe rere o má ṣe mi séèkì o má pé nídìí iṣẹ́ ìjọba yìí àwa ti ṣe rere ó pé ọlọ́run ti ṣe rere fún mi mo pàdé lárúbáwọ̀ oko kan ọwọ́ akórakùnmí tó pọ̀ lẹ́yìn ọwọ́ ìyàwó yẹn lẹ́nu pé adúrakùnmí mo wá ní ta ló ní ràkúnmí yìí ó ní lílá ìfìyèdì ọlọ́run ló ní àmẹ́mi lógún ọlọ́run ìwọ àfa sọ fún pé kíní wò ní parẹ́ láyéláyé ọwọ́ akọ́gbà pé mi mo ní ṣùgbọ́n òní mo bùn gbogbo tọ́lọ̀ ń ṣe fún mi ọlọ́run ló ní ṣùgbọ́n èmi ló bùn gbogbo tẹ́lẹ̀ ló fi ọ sọ pé ta ló níbi ta ló níbi ta ló níbi kò sí tó burú nu kí mùsùlùmí ní property o ẹ mọ̀ sí dán rárá mùsùlùmí lè lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ìtọ́ bá fi ṣe ló dìtámì tọ́lọ́wọ́ bá fi lò o ṣe ní lówó nínú tí ń bẹ́ tà yìí lówó ọlọ́run ọ̀rọ̀ owó fún yín ṣùgbọ́n tá ọ̀rọ̀ owó fún yín náà máa ṣe bí gbogbo tọ́lọ́ bá ṣe yóò kó igi oko gbà gbàgbà wọ́n gba èso rẹ̀ yóò tún so tí ń bọ̀ ẹ má ṣe bí ọ̀gẹ̀dẹ̀ o oore tọ́lọ̀ ń ṣe fún ó di oore tọ́lọ̀ bá ṣe fún yàn ṣe bí ọ̀sán náwó báyìí má wàá jí sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan wọ́n gbà ká ẹlòmíì ọ̀sà sí ọ tó kọ́ fẹ́ gbowó lọ rẹ bọ́lá bá ní ọjẹ́ kò rí gbà sátẹ́ẹ̀lẹ̀ ó tún ní givers never lack ẹ ti náà fún yẹn yọ ọmọ nínú adébìnrin ẹmu adébìnrin mo fẹ́ sọ̀rọ̀ mẹ́ta kan adébìnrin ẹsìn lọ gbàgbọ́ ẹ lọ kọ́lẹ̀ kẹfì góòdì kẹfì ínkì góòdì kọ́lẹ̀ kẹ́ ẹ mẹ́jọ parẹ́ láéláé ànábì ní gbogbo ẹni tó bá jẹ́ yí pé ń dọ́gbọ́n ó sílẹ̀kùn agbélẹ̀ fúnra rẹ̀ ilẹ̀kùn pé kọ́mọ̀tò kọ́mọ̀tò kọ́mọ̀tò ọlọ́run sílẹ̀kùn àkọ́kọ́ rọ̀ ni ànábì ní ẹ fi góòdì kọ́ ńgbà tó bá yẹ pé lóòótọ́ ni ntolo ṣẹlẹ̀ sóhun ọ̀ṣẹlẹ̀ sí ṣùgbọ́n pé táyì táwọn máa ń lò ní ìsìn èyí tí wọ́n mọ́ Ah, àní ẹ má sọ fún ọmọ òun tó ti parí ọwọ́ àgbọ̀ kankan bá fọ orí ẹ̀ ah, gbogbo yẹn bá juwọ́ mọ́rí àmọ́ ń gbọ́ ọlọ́wọ́ wá sí kò kú ah, mọ́tò fọ orí tí ò ní kú ń pé ti gbé amára àmọ́ pé kò ti bàbá bá léèrè wá bẹ́ẹ̀ nù wá ń bì ó wá tún kí n ìwò ǹgbà tí ó tó di bí oṣù mẹ́ta ló bá lọ rí ìwé lọ exactly bó ṣe ṣe ni mo rò pé wèrè ti practice ó ṣe ìyáṣọ mọ́tò ọmọ òun tó ti kàwé tó ti kàwé parí mọ́tò bá pọ̀ orí ẹ̀sùn gbọ́gbọ́ ọlọ́wọ́ ṣe é kò kú owó làwọn níyì làwọn yóò bá fẹ́ máa dáhùn lọ́rẹ́ wá wá ní káyì gbogbo wa mọ́tò ń fọ́ orí ọmọ yìí ni ìjọba ìjọba ìjọba yìí anẹ́bì ni gbogbo ẹni tó bá jẹ́ wípé ọmọ àmọ̀ sílẹ̀kùn agbélẹ̀ fúnra rẹ̀ ẹ bá ń sọ fún pé láti sánmà ọlọ́run ó pé kò ní ká kò ní là kò ní tó kò ní tóbu àkọ́kọ́ nù arábìnrin ẹ lọ fi góòdì kọ́lẹ̀ kọ́ má parẹ́ ọ̀rọ̀ tí ó sẹ́ ni ẹlẹ́ẹ̀kejì arábìnrin ẹ lọ gbọ́ láéláé kọ́lẹ̀ yóò sórí ibú látara pé ó ń ṣe sàrà ẹ lọ kọ́lẹ̀ ẹ mẹ́sìgì ọ láéláé pé ah, ọ̀rẹ́ wọn ò ní mọ́ wọn ní jama bá rí bẹ́ẹ̀ inú mi ẹ wá dé àwọn ènìyàn dé ẹnìkan ra gálà pálí kan ògbé e lẹ̀ àwọn ọmọ kéèké ni o wọ́n wà níbí báyìí o ẹnìkan ra pálí bisikíìtì kan ògbé e ẹnìkan òun náà bá dé láàárọ̀ yìí ó fẹ́ rí màmú ni ó ti wá látàná báyìí wá ní ẹrú ìtẹ sọ́njẹjọ òun fẹ́ káwọn èèyàn máa jẹun lóòótọ́ ẹrú ọlọ́ọ̀kan bá ní òun fẹ́ gbé búrẹ́dì wá ẹrú ọlọ́ọ̀kan bẹ́ẹ̀ ń bì ọ̀rẹ́ mi dáadáa ni òun ti máa gbé búrẹ́dì wá fún ní ìsìn mo sọ fún yín kálukú ọlọ dàníyàn bẹ́ẹ̀ wípé gbogbo ọjọ́ mẹ́jọ àwọn èèyàn ọmọ fi nǹkan sẹ́nu ọlọ́run àjọ jẹ́ pé mi ní ọmọ lò ẹ̀rọ ọlọ́run náà bá gbé búrẹ́dì wa òun lọ àpò yìí ẹ dákun ẹ̀bẹ̀ tí mo wá ẹ mọ̀ wá di àṣẹ nǹkan kan táwọn èèyàn máa ṣe wá rò pé mú méjì mú ẹ ara ẹni iná akilode tẹ́ bá fọ́ nǹkan òkè ní ìsìn ọlọ́run fún ẹlòmíì lágbára yóò fọwọ́ eléyìí mú yóò fọwọ́ eléyìí mú yóò fọrùn mú yóò tún máa ṣàgánà òkan lọ́wọ́ rẹ̀ ta ẹnìkan ní orí kan mú yìí kò dá bẹ́ẹ̀ la yẹ fọ àlùhà kan lọ bá fọ nǹkan ẹlòmíì ò ní rí mú wàláì ọlọ́run ló sì sáyé bẹ́ẹ̀ ẹlòmíì ni ẹ dákun ẹ mẹ́jà ṣe ẹ já máa fètò látò látò àti bẹ̀rẹ̀ lónìí báyìí kò ní parẹ́ mọ́ níjọ́ mẹ́jọ mo fẹ́ ọlọ́run bẹ̀ yìí mo sọ fún ibi yìí kì í ṣe ibi tí ẹnìkan tó ti kú lẹ́mìí ẹnìkan pé lẹ́nìkan bá gbé nǹkan kan wá fẹ́ gbà á sì kí o mọ́ ibi yìí ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ fi nǹkan yẹn wá oore ẹ ní ma ṣe bẹ́ẹ̀ kó oore yẹn ọmọ máa pọ̀ ẹ tó bá ní sí ìkókò wá sábẹ̀rù ọlọ́run ìjọba yẹ wí sí máa gbé bọ̀ ó rí pé tó yẹ pé káàdì kí wọ́n bọ́ sọ́wọ́n rẹ ni wọ́n lò tún mo ráyè pé a torí pé kí ìfẹ́ ó lè máa tún gbòòrò láàrin mùsùlùmí ni mo sì fi ń wo oore ẹ máa ṣe ẹni tó bá ní láìsí kó ṣe wá ẹni tó bá lábẹ́là kó rò wá ẹni tó bá ní búrẹ́dì kó gbé wá ẹni tó bá ní bisikíìtì kó gbé wá ẹni tó bá ní súùtì kó gbé wá káwọn máa mọ̀ pé inú wọn máa dùn pẹ̀lú ògùn ọlọ́run ìbànújẹ́ ọlọ́run ò ní fi ká ìdùnnú fún wa àwọn méjì kan bẹ́ẹ̀ ń bí báyìí. honestly ẹnìkan ni wọn mú lẹ́tà wá ó ní òun fẹ́ ra irinṣẹ́ kan kìnìún ẹ̀kan rí i pé ẹ̀tọ́ ẹ̀kẹ́ ìrànlọ́ lọ ní lóòótọ́ ṣùgbọ́n yóò sọ irú irinṣẹ́ ẹni tá a bá gbà lónìí á lọ rà fún ìyàwó pé a kò wó náà ẹnì kejì wá ó ní wọ́n sọ pé sàfún ìyàwó òun ṣe kan honestly ẹ̀mí mi ta kò yẹn ṣùgbọ́n ńgbà míì ńgbà yẹn sọ tí ì a lè rò pé rọ́ọ̀ni kó a ni kó jẹ́ ẹnì kíní ẹnì kejì ẹ bá ń ràn wọ́n lọ́wọ́ èmi náà dà sí ṣùgbọ́n tá a sì ni pé ẹni tó ló ń fẹ́ tá a bá ti rówó a sì wọ ẹni tó máa ń parin gbogbo kálukú náà ń rún mọ́ra ni ṣùgbọ́n ẹ o tọ́wọ́ jẹ́ pọ́lọ̀ wọn bá wa lèèyàn wá rò fún wa fi dá wa títóbi ká bẹ́ẹ̀ ni ṣe ẹni tàkọ́kọ́ irinṣẹ́ òun tá a bá rí èló ni wọ́n ń tàyè báyìí ni iye tá a bá rí fún un àá lọ bá deposit pé yóò kó yòókù wá fún ọ ẹni ẹ̀kejì àyàwó tí wọ́n tẹ̀lé lọ́sibítù ń pé ọya ìyàwó ọ̀ǹda torí nǹkan méjì ni àkọ́kọ́ ká fi sànú tiẹ̀ náà torí pé ànábì ni ẹ sànú ara yín ẹ sànú alábòsí ẹ sànú ẹ tẹ́ sàbòsí fún wọ́n la àmọ́ bá sì sànú ẹjọ́ sàbòsí fún pápẹ́ àbàgbẹ̀tọ́ rẹ̀ wọ́n níbo láti wá sànú alábòsí wọn ni ẹjẹ́ alábòsí wọn mọ̀pá alábòsí lòun ẹ wá pé sàbòsí gbogbo àwọn bá ti fẹ́ lọ náà ni ọkàn gba ìwé yín ló burú so kọ́ lọ́ sànù wa tába tí tán ẹ bá lọ́wọ́ á gba ìtabárí á máa bá ṣe distribute Allahumma arina alhaqa haqqan wa àánú rẹ gbogbo yìí látọ̀dọ̀ rẹ tọ́ta pé ọlọ́run ti kẹ́ ẹ tọ́ọ̀rẹ́ ọmọ tọ́lọ̀ ti kẹ́ ẹ nìyí ọlọ́run ṣe ń gbogbo wa gbogbo tí kálukú wa dáwọ́lé àṣeyọrí rẹ ọlọ́run dàkọ̀ fún wa ń di ẹ̀ ṣàánú wa gbàdúrà wa látọ̀dọ̀ ara rẹ léwa kó lóore aláhùmà látọ̀dọ̀ ara rẹ dánban ilà gọfàtà wàlà hamman ilà farajta wàlà dainan ilà qadaita wàlà hajata min hawaji dunya wal akhirah ilà qadaita ya arhamar rahimin الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين